káàbọ̀ sí ibi ìkẹ́kọ̀ọ́ akọ́nilédè Yorùbá welcome to akọ́nilédè Yorùbá ọ̀rọ̀ tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí ni a mọ̀ sí ìlépa ìlépa dòmínre tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní goal a tún lè pe ọ̀rọ̀ yìí ní àfojúsùn àfojúsùn ìyẹn ni wípé nǹkan tí à ń wò tí a fẹ́ ṣe tàbí tí a fẹ́ gbé ìgbésẹ̀ lé lórí tí a dẹ̀ fẹ́ ṣe ìlépa. ìbéèrè mi fún wa nínú ọ̀sẹ̀ yìí ni wípé kí ni ìlépa tí ẹ ní fún oṣù àkọ́kọ́ nínú ọdún yìí ìlépa tí ó túmọ̀ sí goal. ìpàdé tún di ọjọ́ mi ọjọ́ rèé.